nínú ayé mi ìbànújẹ́ ò ní fi sílẹ̀ ní agbára ẹlẹ́dàá mi ìbànújẹ́ ò ní kúrò ní ilé yìí Yọ̀mí Fábíyì tó bá gbé ọlọ́run lálẹ́ ó máa kọyìn sí ẹ tó bá pè láàárọ̀ ó máa dáná sun ẹ ó máa parẹ́ tọmọtọmọ gbogbo ibi tó bá wọ̀ ó ti di bí ègún gbogbo èèyàn tó bá kọjú sí ẹ tó bá ṣe ẹ lóore wọ́n ti di ẹni ìfibú mo ti fi wọ́n ré títí dé ìran keje came Odumosu, for the, all the roles you played, you threatened my life. You humiliated my child. You humiliated my family. Oh, Nigeria, Omwe. Oh, Nini me. Oh, Nini me. Oh, Nini me. Eh, oh, Nini me. Oh, Nini me. I'll be like you. But I know God. And I have him in my corner. And I know that the things that are happening, they are just wrong. It is wrong. àwítán láìdé bákàrè ojú gbà mí tì fún ẹ láìdé bákàrè ó kì í ṣe ọ̀rẹ́ gidi ìwọ you sat down where they were talking about me that is supposed to be your friend and yeah, ah kí la máa ṣe I looked at you that day you see when you came to my house bí mo ṣe ń I was afraid of you there's when a friend betrays you or when they do something wrong yeah you feel bad But when they do something to hurt your child, it just hurts differently. Mo wẹ́ like the bakari, ati wọ́n ló ń bá kiri. Ilé ta fi tọ́mọ ìrì ló máa wo. ben ni mo sọ fún mo yín you try to justify mo sọ fún ẹ you cannot justify anything. Even your child your own child will say ah mommy pia she's a mother. And you had the effort you sat down. Who does that? and they were recording eh you didn't even know me. mọ̀ pé nǹkan ti tó you are not ṣé o kí n ronú ni tó o bá ro you think of it like ah princess who is she to me is she a nice person is she a good person is she nice to my child is she a caring mother mo wù mo miri fún that's why it was difficult for most of you to come out uh, eh, Funsho came out Femi Branch too came out But how many of you could confidently come out? No. Because two months into the case, even the even the pictures, even the chats, even the things that you were doing with some of the as in I nearly lost it. And you people think you can cover evil. You can't cover evil. Somebody has been raping children for more than 20 years. 20 years. And all his survivors gave the same account, the same way. They don't know themselves. How is that possible? Did they have a meeting? All the children he raped, even those that are that are now, you know, older than 18, the, the same way. He grabs them, he's violent, he's fast, and he's very he's very uncaring. They went home with the sperm all over their body. And in court, if during the as the case was going on, because of you people's support me, and co I'm máa I will look at him he will be sleeping why because ẹ̀yin tó yẹ kẹ́ correct those of you were supposed to speak the truth you couldn't look at Foluke Foluke da amola. Foluke da amola. Foluke da amola emeloni ẹ́ tí bá ti ń rántí ọ̀rọ̀ ẹbí máa ń gbé Foluke you claim you are a survivor you claim that you're a two-time survivor The moment you even said you were a survivor, everybody came out to support you, to give you moral support. Have I not been supportive? No, Foluke. You now send me messages. Eh, princess, eh, don't be angry, please. I don't know it was your daughter. I didn't. Foluke! Foluke Daramola Salako! Showman Ronusha! You didn't know Mwambie? Must it be somebody you know before you fight for a child? This mentality has to stop. The fact that if evil happens to somebody, as long as you don't know that it does not concern you, it has to stop. And then the one that even shocked me the most was after I warned you, don't call me again, just leave me alone. Leave me and stay away from me. You had the tree to now send another voice note. Eh, eh, you see what I was saying? You see now, you see, I was trying to let us do everything. Oh, shush, mo we. Èmi ni wọ́n gan Fọlúkẹ́ lẹ́nu ẹ̀. Fọlúkẹ́. Ẹni tí ó ti kú ó ti mọ ikú tó máa pa òun. Èmi èmi princess Oluwadamilola. ó mà ṣe o the landlord that you people are even supporting he knows me when he came to meet me and let me tell you please everyone before I forget because the kind of person I am even when I'm wrong I know I'm going to tell you three mistakes that I made that you should never make you don't have to like me to take my advice but this is my own experience and this is what you can take home from me number one When people come to you for help, even if it seems that they are dying, please render the help, but don't be over compassionate. That is what killed me. I was too compassionate. Yes, you see some people, you tell them you need help. Oh, can I come to your office? They'll say, no, don't worry. Just send me your account. They are not being proud. I've learned the hard way. That's number Number two, God Almighty. God has given us the spirit of discernment. And if you have the Holy Spirit, you always have intuition. When your mind tells you something, do it. Yes. Do it. Because there was a day he came. He was insistent. I, I said, I'm, I'm indisposed. I just lost a child. I can't go out. He came. And I looked at him and I said, oh, the Spirit of God, something is wrong about you. You look um, I use Yoruba word pé ó dàbí ẹni tí ìrira wà lára ẹ̀ ni ìrira ní English you look like you, you look ugly you look as if something you know and he said ah princess eh, is the is the work of the evil ones I said which evil ones he said they are the ones evil machinations that they are the ones that make me they want to push his helper away I said who are these evil ones he said is my is his mom He said his mom was after his life. You know, she has been trying to kill him. And his ex-wife, she wants to make away with him. I said, your mother. I said, yes. Can you call? I said, ah, no, ah, I should not worry that his mom that, ah, the thing he even did, where he went to, did he not say Akim Odumosu? Yes. CP Akim Odumosu. did he not even repeat it in your presence? Then you know, she, eh, you can hear what he's saying. Uh, he said when, when, when he was accused of raping at that time my I, I had low sperm counts, and Akim Odumosun said yeah it's true yeah the man is saying he has low sperm count I was looking at you Share me your ṣá and you said your mom was the one that caused it they said you should go somewhere and the day you came you gave her something and she died yeah somebody uh, uh, uh, uh he, he admitted murder in your presence Akim Odumosan, it was me you were threatening ẹ ní ṣe oríire ẹ ní ṣe rere láti èní lọ ìbínú ọlọ́run ẹlẹ́ta ìlérò ó wà ní orí yín Yomi Fabi bó ṣe kọ̀ bí ò ṣe dẹ̀yìn lẹ́yìn èmi àti ẹbí mi bí àwọn ọmọ fèrò àti fèrò bó ṣe rì sínú òkú pupa tó ń parẹ́ tayétayé bẹ́ẹ̀ ló ṣe máa parẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe máa parẹ́ wàá dàbí ìyàngbò nínú afẹ́fẹ́ ni wàá dàbí èlùbọ́ téèyàn sá sínú afẹ́fẹ́ bó ṣe máa rí fún ẹnìyẹn. and you turn an industry that is lucrative industry that people respect you turn it into something else ẹ wá sọ pé ẹ ẹ because you are you are the elder who ta ló ni elder ta ló ni elder ọ̀ràn you call yourself an elderly person wọ́n ní àgbà kí n wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ when an elder is somewhere things must not go wrong but you are the ones perpetuating the evil and when they speak up you say eh, you know what to do you you blacklist them you go as far as calling people don't use that girl o oh. don't use her on her sex Have spoken to her she's proving stubborn I joined Odufa yeah around two thousand I left because mo kọ̀ wo pé irú ayé wo lélẹ̀ sake yarimbo ẹ̀yin in that green green flat tó ní small corridor lẹ́yìn torí tẹ bá fẹ́ purọ́ ẹ lè bẹ̀rẹ̀ kẹmi ẹ̀kọ́ tó bá wù yín ni kẹ́ ṣe ṣẹ́ ti gbọ́ bọ́ ṣe rí nǹkan tí ò kí n purọ́ ọ̀rọ̀ ọlọ́run ni mo sọ fún yín mo mo tún pé ọlọ́run mọ́sọ orí mọ́ládé tún ọ̀la ṣe òun ni adabi adabi adabi òun ni mo pè fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún Ìdòwú Phillips ẹ wá ṣe ẹ wá pretend ẹ wá lọ sẹ́yìn mi ẹ wá bẹ̀rẹ̀ sí ní gàn mi ọlọ́run á fi ẹ̀mí ọlọ́run ti fi yín sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ pè mí lágan those of you that called me barren that did this that no wahala i've told you gbogbo àwọn fọ gbogbo iṣẹ́ yín láyé yìí níṣojú yín náà ló ṣe máa parẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún yín bóyá máa rí fún yín ni me i don't need to know you i've already sent the person that knows you that knows me I've already sent them. I'm waiting. Why can't you come online? ẹni tó bá ẹni tó bá dárúkọ if I mention your name and you feel that ah ah no it never happened. come online because it's you people you even have a bad attitude especially that Ijesha and Yomi Emma, record the conversation and when you now go and be selling it you go what's up with me? I'm not barren I've trained 15 children So God be the glory all the 15 children they are doing well they are alive Ben ni mo sọ ẹ̀yin tẹ́ pè mí ní barren àwọn ọmọ tẹ́ wá fojú jọ yẹn ọmọ mẹ́sàn-án ọmọ mọ́kànlá ọgbọ̀n ọmọ kò tọ́lọ́run ló pa níṣẹ́jú kan àwọn ọmọ yẹn á wà láyé òbọ ẹ̀yìn jèrè wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín you that you open your mouth that you type that you sent me you call me barren you said eh, stupid woman because you don't have a boy if I don't if I decide that my my marriage ended badly and I want to take my time I want to be careful before I get into a serious relation or if I'm going to love you. Olarewaju is a beast. Yomi Fabi is a rape apologist and a promoter of child pornography. Maybe if Lagos State will, she will answer for his crime. But I tell you today, you survived Baba Ijesha. You will survive many more tribulations to come. And God will heal you. God will touch you. Whatever is broken, Ọlọ́run Elédùmarè, á bá mi tún shame? God will repair you. God will restore your dignity because rape is bad. Rape is bad. Rape is bad. Rape is bad. There is no way. There's nothing anybody can tell. Rape is bad. I want to say thank you to everybody that stood by me, especially in prayers. I appreciate you. Thank you so much. I really appreciate you. I don't have anything. I could have, I don't even do giveaway or whatever, but if I had money, I could have said, let me give those that help me. But even when this case started, the police really saw that they frustrated me. I thank the other policemen. Yes, I cannot forget the ones that were good. Inspector Abigail, Uba Adams. I can't forget CP Igoda, uh, Margaret O.C. Jenner. Thank you so much. Thank you for standing your ground. When everybody was billing Koyeli for 5,000. Thank you. When you call for help once, God will send help to you in seven different ways. Whatever is causing your heartache, God will replace it with joy for you. Thank you, everybody. For those of you that insulted me and everything, you already caused. Ẹ ti di ẹni ègbé. Ẹ bá lọ sí péjì mi, kò ti di ẹni ìkọsílẹ̀ láti ìní lọ. Nobody, nobody has the right to molest, to defile, to abuse anyone, talkless children. Thank you for your support. Iyabo mi mọ bí mo ti máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ ló dáṣọ àṣẹbọ mi ò jẹ́ kójú tì mí ojú ò tiẹ̀ gbogbo ibi tó bá kù sí fún ẹ ọlọ́run bá mi tún ṣe fún ẹ oh God I don't want to cry thank you Iyabo thank you for standing by me you didn't have to you lost so much you lost so much physically emotionally health wise you lost and too many spiritual attacks you lost so much thank you so much to all the comedians. Kofi, I can't thank you enough. Thank you for standing by me. But Agbenga, like passions, everybody, mo dúpẹ́ lọ́wọ́ yín I wish my own Larry, Larry Fasasi's house was around to witness this day because and the big musician mo ti ráyè tí ṣebí you call yourself a king and you are supporting evil can you see the way your life is going already gbogbo nǹkan ẹ máa bàjẹ́ mọ́ ẹ ni you call yourself a king so you think threatening me and threatening my life using your your occultic everything will uh, going going to going as far as invading my privacy so that you can kill me and kill my children you think it will save you everything you know that you value as a king the king of kings will take it away from you bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ibi tí o ní ìdè bí ọba o máa tẹ́ kọjá ibẹ̀ ẹ tí ì you call yourself a king màá wú but I look at you when people say oh he's so sound he's how look at you do people know how evil you are mo béèrè ọba do people know how evil you are the evil that you perpetrate is it not catching up with you the bible has said it if a human being if any man does evil, but people don't know. They think he's doing good. His evil deeds will catch up with him. And if any man does good, but people say, get out, they curse him. His good deeds, we exonerate him. I never did evil to any one of you. All I said is that Olariwaju James Omiyinka has defiled children. Not just one. He should answer for his crimes. And that is it. You decided that the next thing, I need to die, my children need to die. bẹ́ẹ̀ ṣe wà yẹn you will be alive bẹ́ẹ̀ ẹ máa wà láyé ẹ dẹ̀ máa máa jẹrà láti ayé ìlọsọ́run ẹ dán mi wò ẹ dán mi wò I want you to try mo kàn fẹ́ kẹ́ gbé ọwọ́ òsì kan try ye. E try ye o Ati wọ́n tó péré ní ọba ọba ansan kìíní can you see yourself ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìjà burúkú ìjì máa jà Should be one of you that you have seen the, your fellow comers the, to court, in case you don't know. Those that came to court that were bearing false witness. Eh, kon kon. Imi nu ima ku wante ni mojo to ma ko ma But I want all of you to be alive and witness the wrath of God firsthand because he has said it. God has said it. He has said it to the humble. I will show myself humble. To the kind, I will show myself kind hearted. But to you, to your Mifabi to Akim Odumosu, Oba, Ọba gbogbo ọlọ́pàá. Everywhere I went to I see what TP Akeem, everybody, ah, no, no, me, Feni, ah, boy, yet shaking you. People, even the so-called people that know you, that called, they said, they said you are ruthless, you are this, you are that. Who are you ruthless? You Shame no fẹ́ máa ruthless pẹ̀lú. I am the apple of God's eye. what I want tani. No fẹ́ máa ruthless pẹ̀lú. Oti ti ofo. òfò lórí gbogbo ọmọ You had the effrontery to be telling me, eh, I have eh, I have children and grandchildren at time. Ah, are you feeling uncomfortable? You made my you humiliated my child. Akim Odumosu. Akim Odumosu. Oh, ní jèrè àwọn ọmọ ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Gbogbo ibi tó bá mọ̀ ní kò ṣe o. And all your boys you are sending, go and kill her, go and get this. But look at me. Look at me. What do I have to lose? Again, you took my joy. You took my joy ẹ ní see me. you took my joy even if they sentence Ọláníwájú to fifty years it's not going. that is the judgment of the courts the judgment of God has already started shebi you are count the number of people that came with me, the people he went Ọlọ́fà iná àbíkí lẹ pera yín mo ti sọ fún yín pé ọ̀fà ìgbẹ̀yìn ayé yín á rí jálajàla ju ti ẹranko lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi princess olúwadámilọ́lá mo sọ fún yín gbogbo oògùn tẹ́lẹ̀ ṣe ẹ ti sọ o ẹ ló níbẹ̀ ṣe ń ṣe o gbogbo ẹ̀ ní kẹ́ mọ́ o ẹ tẹra mọ́ o ẹ tẹra mọ́ torí gbogbo yín máa bẹ̀rẹ̀ sí ní kúkú ọ̀wọ̀ ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí báìbù yìí ṣe rọrọ Ọlọ́run òun ni mo dúró lé ẹ̀yin tẹ́ believe pé ẹ ní agbára yẹn ẹ tẹra mọ́ ẹ gbà ẹ gbà now in the Yoruba movie industry. Hmm. You want to talk about rape. You want to talk about sex for rule. Let's even, if if I mention your name, come B, if I mention your name and you are sure of yourself, come. I will look for a way to add this live video. Come, come and tell me that, princess, you are lying. Yinka Kodri and uh, what's his name? Mr. Latin. Yes. Yinka Kodri and Mr. Latin. Please. Did I not call you some years ago yes Adebola Lizzie Lizzie J had accused somebody of you know sexual harassment I called you yes I called you what did you tell me Any ó ní bá ṣe máa ń ṣe ẹ lẹ́ẹ̀ máa pè wọ́n and I told you four people in your industry four ladies had already accused Abe of sexual harassment of rape even of bondage and I told you, and you said you will look into it. What have you done? Yes, tell you Koyimi ni mo sọ bẹ́ẹ̀ and Latin. Tẹ́ wa ejo ẹjọ́ ẹ alájì ẹ bọ́ sọ́kẹ́ sọ fún princess ò pè wá. Because tí bá ń dákẹ́ mo kì í ṣe I'm just somebody that I feel like if we can talk, if we can talk one on one. But you people, you push me to the wall. Ẹ sọ pé mi ò sọ fún yín. Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ wá rí ìbínú And since they reported to you that Abe has been sexually harassing people, he raped this person, he even went ahead to, after raping and bonding that girl to telling people not to use them. Hey, what did you do? You first said You see that slang that you people say. You think because you are a particular age, you are, you are not untouchable. We respect you because culture dictates you respect your elder. But that does not mean if that elder is a beast, you should not speak up. And I said to you, don't say that. There's a director in your midst. Everybody, four people have accused him of rape, and you are there saying, eh, I, I can buff him. Look into it and sort it. And that's why you see a, a lot of young ladies. They just look for money and call you people to come and feature in their movie. And people will be insulting them. Yes. They'll be saying, ah, this lady cannot act now. Why, why didn't she let someone else play the lead role? Is it because she's the owner? They will do that. Because when they go to these people to register, to be in their drama school. They begin to tell them, if you don't sleep with me, you don't get. And they begin to victimize them on set. Yes. So Yinka Quadri and Baba Latin, alaji Yinka, eja jáde kẹ́ sọ pé princess o, o pè wá. Ẹ jáde Ronnie, You have turned sex for roles into a habit, a dirty habit. Imagine the number of your nudes, your pictures that your your your victims have been sending to. Don't send their this thing. Go out. If you are a survivor, turn your pain to power. Go out. Speak up. Speak up. Yinka called their Baba Latin. Come out and say, Princess, you are lying. Ẹ jáde. Tẹ́ bá tó bẹ́ẹ̀, What have you done? And those of you that knew Ijesha was a rapist, raping his own blood how can somebody rape his own blood ẹ wá sọ you were thinking Elizabeth ò oh, ni ní ìsinmi that you were thinking that he will he will change Ni pebo bóyá ó kàn you will not have rest Beje ba yo mi je. lórí ọmọ mommy. Eh ni ni mo sọ fún yín ẹ jẹ ìyà ẹ pariwo you call on God he will not answer you etí ti á di disi ẹ̀bẹ̀ yín nítorí pé ìpìlẹ̀ ṣe sí àwọn ọmọ yẹn every person that Larry has humiliated he will suffer for them all of you that went into my DM to send me message to say eh you how can only you you foster fifteen children you called me barren you have the guts you sent me messages you called me barren some of you call me fool Some of you say, oh, it's because she doesn't have anybody dating her. That's why she wants to force herself on Olariwaju. Every one of you that did that, I don't know you. Mi ò mọ̀ But as God lives and his word lives, from today, everywhere you go, everything you lay your hands upon will turn to dust. When you get to the pinnacle of your success, you will always meet with problem. Everywhere you go, grace and favor will depart from your lives. You will be the source of sorrow continuously for your family. Ewa told me, you came out and said on three or four different occasions, I said, I stripped myself. I told Yinka um, Olariwaju eh, to touch me. You that I've never seen before. You said that. Láti èní lọ ẹwà tó mi, ó di ọmọ ìbànújẹ́ fún àwọn òbí ẹ ó di ọmọ àdánù fún àwọn ẹbí ẹ gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ ó di ilẹ̀ burúkú gbogbo ibi tó bá ń lọ ó máa máa jù ẹ́ gbogbo ibi tó bá rìn sí ibi ibi ibi ló máa jẹ́ tiẹ̀ i'm not afraid of any one of you o mi ò bẹ̀rù yín o nǹkan tẹ́ ti ṣe fún mi àti ọba you call yourself a king you call yourself a king but nítorí ẹgbẹ́ even if you belong to a cult or you belong to a group or a club there should be limits Limit to what your members can do. You don't hurt children. You don't cover up for children. You don't cover up for child molesters. You don't do that. You speak up for them. You don't say you are powerful who can catch me. Lórí ọ̀rọ̀ yìí, ẹ wá tó mi.